ṣùgbọ́n ẹ̀sìn ọlọ́run ọba á mọ kọ́tà ìpàdé ọlọ́run ọba ni ọlọ́run jọ jáde ní tá a mọ sọ ìpọ̀pọ̀lọpọ̀ ní òrìbí ó ti ṣe mistake mẹ́ pásálà ìforíjì hàn àwọn ètò kù tá a mọ sí ìgbésí ayé wa bá wa sí ní tí ó bá mu sí ìyọnú rẹ àkọ́kọ́ àwọn àfáà ní tábà ní kásọ̀ nípa kìtìmá afẹ́ tó sí omi bí kásìlì kọ́ tí wọ́n sọ pé kútúbà à ń báwọn èèyàn sọ̀rọ̀ tí báyìí ní wọ́n ní kẹsọ̀rọ̀ ó ti kúrò ní tí a lè gbọ́yé mọ́ ó ti di nǹkan míì táwọn onífíkì máa ń lò fún tọ́mọ ní kútúbà ọba àwọn yẹn sọ̀rọ̀ à ń lọ gbọ́ kútúbà àjọ jùmọ̀ tí mo ti ka kútúbà rẹ̀ ìdìrí tí mo ka kútúbà mi nìkan yẹn kútúbà nìyẹn bìdún mi nìkan. ṣùgbọ́n tí wọ́n ní kútúbà ìtumọ̀ ẹ̀ ni pé tí wọ́n náà àwọn ọmọ lọ sí kútúbà ni tí èyí báyìí sọ báwọn kó fún kí ó pẹ̀lẹ́ lónìí ni o tí n báyìí sọ pé mo lọ sí kútúbà ni ìtumọ̀ à ń bọ̀ nbẹ̀ náà èyí tá a sọ pápá bóbi ìsọpá fẹ́ fẹ́ àgìlábíyà là ń lò obì náà sọ̀rọ̀ sọ fọ́kùnrin pòun fẹ́ fẹ́ àkìlèrè mìíràn tásìkò bá tó ṣùgbọ́n àmọ́ lo pé afẹ́bóbìnrin sọ̀rọ̀ torí pé ìlọ́pọ̀ jù tábà sọ pé afẹ́bóbìnrin sọ̀rọ̀ kò túmọ̀ sí pé obìnrin náà lè sọ pé òun fẹ́ fẹ́ ọkùnrin kàmẹ́ sàmùkírò insha Allah ta'ala bẹ́ẹ̀ bá ti padà clear a sì fẹ́ mọ́ àwọn kẹtẹ́lì nípa àgìlàbíyà náà rí pé tí a bá sọ yí pé bí terms bí o bá ṣe ń sọ̀rọ̀ tàbí bá ṣe ń sọ̀rọ̀ àwọn nǹkan bẹ tàbí náà Qur'an náà tó jẹ́ pọ́lọ̀ náà gbé wá ní gbólóhùn àgàlàbíyà ṣùgbọ́n àwọn èèyàn máa ń sì bẹ́ẹ̀ tú inshallah yín mú nǹkan péré nígbà bá débẹ̀ níbi ọ̀rọ̀ kí tó báyìí náà táwọn èèyàn máa sì tú pọ̀ pọ̀ ṣùgbọ́n tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó fi ṣe ìmọ̀ sí ara Qur'an àkọ́kọ́ téèyàn bá fẹ́ fẹ́ obìnrin ẹ̀sìn sọ pé ká fẹ́yàwó nìkan síwájú ìbùrẹ̀ àbí súnà àwọn apá kan ní wájibù apá kan ní sunna wọ́n ní kílẹ̀ ẹ̀dọ́ kálukú kálukú ń kọ́ ẹ̀dì jáde kọ́ ẹ̀dì jáde ṣùgbọ́n kálukú náà ní lo àyà fankihu ma taba lakum minan nisa mathna wa thalatha wa ruba' ẹ fẹ́ yàwó èkó bá tẹ̀yìn lọ́rùn náà àwọn obìnrin ó méjìlá lè fẹ́ ni o mẹ́tàlá lè fẹ́ ni o mẹ́rìnlá lè fẹ́ ni o wà in khiftum alla ta'dilu àmọ́ tí ààrẹ bá ṣe ọpọlọ yín tẹ̀ ní dá méjì control fáwọn àhídà ẹ̀fẹ́ kan àwọn mẹ́lẹ́kẹ́ tí a máa nù kún. tàbí tí kìí bá ṣe ọpọlọ wọn jẹ̀wọ́ o bí àwọn ìgbòrò ọ̀rọ̀. àyínú kíbù. Allah ni fa ẹ eh, eh, síjà Quran fa in khiftum. wa in khiftum Allah taqsi. Allah taqsi. Ah, wa in khiftum Allah taqsi tún fil yatama. fankihu ma taba lakum minan nisa. nígbà àwọn lọ́jì ìfẹ́. مثنى وثلاثا ورباعا ẹbí lè fẹ́ tún ẹ̀ dín. wàyí ni kí bùtù máa la tàdílù. ṣùgbọ́n tẹ bá ń wò yí pé ẹ lè ṣe déédéé fáwọn àfihàn. bàbá ìdá. ìkan náà ni ẹ fẹ́. tí èèyàn bá kó dàrí nínú àwọn àfáà tó pé ta ló lóore jùlọ ní ẹ kan àti ẹ méjì mẹ́ta mẹ́rin ọ̀rọ̀ pọ̀ ní kọ́ ni ẹran wa lónìí. ṣùgbọ́n fífẹ́yàwó àwọn àfáà ni ọlọ́ni fáńkì hù ẹgbẹ́ amúrò ni àṣẹ ni ẹ wọ́n ní wájìbù ní ká fẹ́yàwó. ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó dáa ni àwọn àfáà kan náírà kìí ṣe wájìbù súnnà ni nítorí pé a rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàhábà náà tó jẹ́ pé sídìí kan sí kejì bóyá òun ìyá òjẹ́ jáde láyé nínú àwọn àfẹ́sìn alimuhim èyí tó dáa jù náà àwọn ni wípé ìfẹ́yàwó jí ọ̀ràn yẹn fáwọn èèyàn kan ó jẹ́ súnnà fáwọn èèyàn gbogbo ẹnikẹ́ni wọn náà wọn lọ́jọ́ náà yẹn fún wọn ní gbogbo ẹni tó bá jẹ́ wípé ó ní ó lọ́kùnrin

kò sí tó nǹkan tó lè ṣe ẹnìkan tó wá ń bẹ̀rẹ̀ òun tiẹ̀ kó dáa tiẹ̀ sọ ìkọ̀kan àdámọ́ tiẹ̀ ní pé ọlọ́run tiẹ̀ ti dá bẹ́ẹ̀ kò tiẹ̀ kò tiẹ̀ ayọ́kẹ́lẹ́ pé fọ́sà jẹun lè rà tọ́lọ́ ní dámọ́ ọlọ́mọ sí abẹ́ mo sì sàwọn ìṣọ̀rọ̀ wọn náà bẹ́ẹ̀ eléyìí àwọn afáàní haramu wọ́n ìyàwó àyàfi tí wọ́n tó fi sí àníbílẹ̀ yìí àwọn ní pé ká fẹ́yàwó ọlẹ́jọ́ rà ó lè jẹ́ sunna ó lè jẹ́ musa àgbàṣe kálẹ̀ bẹ́ẹ̀ bàbá fẹ́yàwó ìyàwó ìmọ̀ fún wà báyẹn o yóò ní wàsílà àtẹ̀gùn téèyàn ọ̀tọ̀ níbi pé ẹ̀fẹ́ fọyà rẹ̀ òun náà alkhidma torí pé kéèyàn sọ pé èèyàn fẹ́ níyàwó èèyàn fẹ́ bímọ lápòjúwe níṣẹ́ kò lè máa ròyìn pé àti ah, máa lọ iná iṣẹ́ àlàtà báyìí lẹ́fẹ́ àlejò ìfẹ́ lọ́wọ́ kò fún alọ́mọ kò sí níyàwó níbo ni àwọn ọ̀rẹ́ àwọn nídìí ànídòbe ẹ̀dà pọ̀ tàdúdú wa sámọ̀jọ̀já sẹ́ǹpẹ́ ní ṣe lọ́ni ní annan wasail ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa ń lo àwọn àtẹ̀gùn yín láti sọ dákọ̀ tó ti kọ̀ dára fún kálukú fa ìdán nìkáàrù ó ní nkẹ́kẹ́ tá a fi sàtẹ̀gùn débẹ̀ òun náà ní ká gbóbi sọ̀rọ̀ àwọn afọ àwọn kìtìbà yóò mọ̀ wá ní ìdájọ́ gbogbo ìdájọ́ tí nìkáàrù ní ẹ̀ ìtàkùtà fi lọ bí nìkáàrù ìgbà míì kéèyàn gbóbi sọ pé ó lè jẹ́ wájìbù nígbà tó ní ṣáwà yóò ti dọ̀rọ̀ yẹn pé kọ́ bóbi sọ̀rọ̀ máa ṣáwà ló délẹ̀ oṣù lẹ́tọ̀ bóbi ṣètò lọ bóbi sọ̀rọ̀ mọ́nà ọ̀rọ̀ yẹn yóò mọ ẹjẹ́ súnà tí ṣáwà bá wà kò tún sówó à ń bọ̀ wà sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó ṣèkejì sí kẹta yóò tún nìsín o nípa pẹ́lú mi bẹ ṣáwà bẹ owó ni òsì súnà ní kó bóbi sọ̀rọ̀ nígbà náà ó ń bẹ̀ ṣe ń wòye alhamdulillah kò sí pé wọ́n ti fowó kó oṣù wa náà o but eh, akásá sáfì lè mórí mọ́ mi wà láàyè àgbàmọ́ yìí náà eléyìí kó mi kéèyàn bó mi sọ̀rọ̀ nígbà tó náà ẹlòmíín sì bẹ́ẹ̀ kọ́tọ́ mustahabu ni gẹ́gẹ́ bá a o pé o so ìdájọ́ kíkọ́ oníkálukú kò ní mọ́ ẹ dọ́ra yóò mọ ní bá ṣe pẹ̀lú pé kí ni ìdájọ́ nìkaáwù rẹ̀ gan lásìkò eléyìí kọ́kọ́ clear tá a bá ti agbórí yìí bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọ́lọ́mọ bá sì dàrẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ń bẹ ní ipò alákọ̀ọ́kọ́ àtẹ̀lẹ́kejì báyìí náà ẹni tí nìkaáwù dọ́rọ̀ yẹ̀ fún àti ẹni tí nìkan àwùjọ sọ náà abẹ́kọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yẹn síbẹ̀ ni abẹ́kọ̀ ìdá tàbá sọ pé kìtìbà ní ìsìn ká mọ ẹgbẹ́lẹ̀ ká ìwà síbi pé ó lè jọ́ra ẹ̀ kò lè jẹ́ súnà ká fi àwọn tọwọ́ sàlẹ́lẹ̀ mọ̀kìrúwù ni mustahabu ni àrọ́mù káfílẹ̀ tọ́yì wọ́n fún àwa ni tàbá sọ pé àfẹ́sẹ̀ kìtìbà kí ni àwọn òfin tí ẹ̀sìn gbé kalẹ̀ ẹ̀sìn gbé kalẹ̀ lórí rẹ̀ àkọ́kọ́ náà ìlà mẹ́rin lọ́kọ́ dì mí lọ́kẹ́tìbà láti bẹ̀rẹ̀ gbé ta láàlọ́ mú kẹ́tìbà wa bá irú obìnrin wo sì láfẹ̀ ká máa tó sì jẹ́mọ́ mẹ́wàá ń ṣe àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ìlú ni lọ́jọ́ yìí pé àwọn òdì mẹ́rin ń làwọn èèyàn ń lò látara pé wọn ò ní ìmọ̀ ló fi jẹ́ nígbà tí wọ́n bi sheikh usman rahimahullah ta'ala lérè wípé ìyá kọjá ta sheikh wọ́n ní sheikh usman ọba akẹ́yìn jẹ́kẹ́ mi yóò kúrò dáadáa nígbà tí wọ́n bẹ láyé wọ́n ní àmọ̀kẹ́fín wípé ọ̀pọ̀lọpọ̀ ọlé ń dàrú amúpọ̀ ẹrù ẹwọ́ ni o ó lókè lẹ̀ ń wọ̀ ẹ̀wọ́ gbòjẹ̀ mọ́ ẹ wò sàrẹ̀ bàbá ní kí ló dé wọ́n ní táwọn kẹfì ni pé kìtìbà gẹ́gẹ́ kọ́ mọ́ lọ bó ti yẹ kọ́ lọ́nú ẹ̀sìn wọ́n gbèrè pé èrò tàwọn aláṣẹ nílé yìí o kí ni okú tẹ̀yìn fún òkẹ́lẹ́ bí onímẹ̀sìn bàbá ṣe kùsàmì ìrọ̀fọ̀ lọ́jà alá bàbá nílà àṣàkà tí a fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní kò sí iye méjì anna asla anna shoes wal khuzuma fil buyut oní àníkínú adamu mutabaqati adabil khitba wọ́n ní àkọ́kọ́ wàhálà tí mo ń jẹ́ kí ilé ó dàrú lókè dàrú ńlẹ̀ ni pé àwọn èèyàn ń ṣe àkólékẹ́ ẹ̀kọ́ tó wà fún afẹ́ bára wa sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì ìrọ̀lọ́ kò forí jìn wọ́n lágbọ̀n rẹ̀ àìmọye kìtìbà tó yẹ pé àwọn àmì ìrọ̀ àtàmẹ́rà ni wọ́n máa ń gbà á àwọn náà ni wọ́n ṣètò bí wọ́n kún àwọn náà ni wọ́n bẹ́ àkírọ́ yóò padà yíwọ́ àwọn afáàní ta aláàlọ́ gbé kìtìbà bá jẹ́mọ́ àkó sí èyàn méjì àwọn afáàní ẹ̀ńdàmọ́ gbé kìtìbà bá èyàn méjì ni alákọ̀ọ́kọ́ òun náà ni waliyul mar'a bàbá ìyàwó tàbẹ́ni tó wà nípò rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni almar'atu bi nafsiha obìnrin gẹ́gẹ́ fún ara rẹ̀ wọ́n ní méjì àwọn méjèèjì òun láàmú gbé kìtìbà wa láàmú àgbébá àwọn fún àwọn ẹni sí gbogbo kọ̀ǹdíṣẹ̀ lórí bákan náà rárá o wọ́n ní sẹ́ni tó bá jẹ́ wípé ọmọbìnrin tá a fẹ́ fẹ́ tó bá gẹ́ bíkírù ni ọmọge ni nùkọ́dìmù lè kìtìbà ìlà wàlí yìí hà ọ̀dọ̀ bàbá rẹ̀ iná àgbè kìtìbà lọ. ká ní pé obìnrin tá a fẹ́ fẹ́ fẹ́ yí ìbù ni ó ti lọ ní ọkọ kan rí ọ̀dọ̀ rẹ̀ láàgbè kìtìbà lọ onídàásọ bá mi rò ọ̀dọ̀ rẹ̀ olóni àlámọ̀dára rẹ̀ alọ́ba àjọsọ. àwọn àdìgbò tá a sọ bẹ́ẹ̀ tá farọ́kọ̀ láàrin albikiri wàtá yìí wọ́n nítorí pé àwọn nùsùsọ̀ lẹ́rọ sẹ́fọ́n sàmà níbi fẹ́ bíkìrò àbí fẹ́ ọmọge abẹ́ẹ̀kọ́ ó sì fẹ́ adélébọ̀ náà ìṣesí náà níbi wá sí lórí kọ̀ọ̀kan rẹ̀ ọ yàtọ̀ síra wọn. adé pé àlè sọ pé ìkúkùmù tí abáfẹ́ tó sẹ ọmọge bá ní lágbè fún adélébọ̀ àlè sọ bẹ́ẹ̀ wọ́n ní bóra sí mọ̀ wọ́n lè jẹ́ ká wo hadith ìyàwó Aisha kí sọ ìyàwó Aisha tí ọrọ̀ wà ọgbà wa tó jẹ́ pé Imam Bukhari gba